والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا ọlọ́run bá wa nínú àyà kejìléní àti ẹ̀kẹtàlélógóje nínú sóròtù nìsá tí í ṣe ọgbà ọ̀rọ̀ kẹrin nínú alukur'an ó ń tú àṣírí àwọn mùnáfìkì fún wa gbogbo sí àwọn mùnáfìkì gbogbo ògbésẹ̀ wọn gbogbo wa wọn ọlọ́run ọba ó ń tú àṣírí àwọn nǹkan wọ̀nyí fún wa wọ́n lè bá àwọn mùnáfìkì dáadáa wọn má bàa jẹ́ pé á bẹ nínú ẹni tí wọ́n rí jàǹbá kálíbà sọ́ra fún wọn kálíbà dá wọn mọ̀ dáadáa nítorí pé ọ̀tá ọlọ́run ọ̀tá náà ni fún gbogbo olùgbàgbọ́ òdodo ẹnìkan tọgbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ ọ̀kan yìí kò yẹ kó sọ̀rọ̀ alẹ̀ fẹ́nikẹ́ni tó bá jọ tọ̀ lọ́wọ́ kò yẹ kó fìgbà kan gbà fẹ́ni tó bá jọ tọ Ọlọ́run ìdí ni tó fi jẹ́ pé min tamamil iman bughdu ma abghada Allah nínú àmì pé ìmánì èèyàn pé òun náà ni kéèyàn máa kórìíra gbogbo tó bá kórìíra wa hubbu kullama kéèyàn sì nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́nà wọn bá nífẹ̀ẹ́ sí fallahu azza wa jal la yuhibbul fasad ọlọ́wọ́n bá ọ̀fẹ́ ìbàjẹ́ a sì ti mà wípé almunafiquna mufsiduna fil ard munafiki òbílẹ̀jẹ́ làwọn lókè pẹ̀ ọlọ́wọ́n bá wọn tú àṣírí wọn fún wọn wọn sọ pé an-nifaq nǹkan nítorí gbé hàn kò jẹ́ ká mọ̀ ìyàtọ̀ láàrin rẹ̀ àtẹni tí èsè múnáfìkì ìmánì ló gbé hàn ṣùgbọ́n nifaq tá a ní bẹ pẹ̀lú rẹ̀ yún amron bọ̀tẹ́nì nǹkan kan ní tó pamọ́ láyé pọ́lì àríhí ilọ́lọ́ ẹnì kan ò lè rí àfi Allah ọlọ́run ọba tó wá tó bá rí níròdè yẹn. òun náà nìkan ló lè tú àṣírí wọn òun náà nìkan ló lè ṣàkàwé wọn òun ló lè fi ọ̀nà mọ̀ wá lọ sídìí ní tó ṣe bá ti rẹ̀ pẹ̀lú ẹnìkan àmàtàrà rẹ̀ ṣàpèjúwe pé lágbájá ń kọ́ mùnàfẹ́ kọlọ́ńdà kún إن المنافقين يخادعون الله وهو خادعهم dájúdájú àwọn amúnáfikì ẹ̀dá àwọn alágàbàǹgebè èèyàn àwọn àjọ oníjódìjẹsọ yukhadi'una Allah wọ́n ń tan ọlọ́run ọba jẹ èrò wọn ìnípa wọn ń tan ọlọ́run ọba jẹ bí ibùhárì himul iman nípa imani tí wọ́n ń gbé hàn torí tó bá ṣe gbàsírí àwọn bá tú sọ́lọ̀ ni ó ti yẹ kọ́lọ̀ wọn dárúkọ àwọn fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam pé lágbájá àti lágbájá àti tàmẹ̀dù àti dóòlà wọ́n kàn tó sínú sáfù ní home kofa kèfèrí ni wọ́n o ńṣe lọ́yẹ̀ kẹ́ ẹ pa wọ́n ẹ mú wọn so ẹ wọn dè ọlọ́run sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àwọn rí ìtàjẹ èrò tí wọ́n nù àwọn lérò pé àwọn rí ọlọ́run ọba àtàjẹ wa huwa khadi'uhum ọlọ́run ọba ń sin tàn náà jẹ́ àwọn ń tan ọlọ́run ọba jẹ lérò wọn nípa pípera àwọn mùmíní wa in kanu fi haqiqatil amr kuffara tilẹ̀ jẹ́ pé ní pàápàá wọn kèfèrí ni wọn ǹjẹ́ tó bá jẹ́ pé ẹ bá sọ pọ́lọ́run ọba ọmọ ń tó pamọ́ ó sì máa ń tọ́ hàn kí ló dé gbogbo òwe lásán lọ́lọ́run pa kò tó àṣírí àwọn débi pé wọ́n da wọn mà pé lágbájá àti tàmẹ̀dùn múnáfìkì ni torí ẹ̀kọ́ máa lọ bẹ́ẹ̀ kí kálukú ọmọ fura gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ìfura ni àwọn ń fura àní tí èsì múnáfíkì náà máa fura bábọ̀ ni wọ́n bá wí ni eléyìí tó mú kásíwájú wa Umar ibn Khattab radiyallahu anhu kó máa sọ fún Hudhayfa ibn al-Yaman ǹjẹ́ ǹsìn náà ẹni tá nàbí pé múnáfíkì bíi sẹ̀wọ̀n kí ngbà tí wọn dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan náà alukur'an àwọn alérò pé àwọn ń tan lọ́wọ́ bá jẹ ni وهو خادعهم ọlọ́wọ́ bá náà ń tàn wọ́n náà jẹ ọlọ́wọ́ ń tàn wọ́n jẹ tó lọ́n sọ́nù alukur'an yìí tí a bá wo ìbẹ̀rẹ̀ suratul baqara á rí i pé ọlọ́wọ́ bá sọ níbẹ̀ yẹn pé yukhadi'una allah walladhina amanu wama yakhda'una illa anfusahum wama yash'urun wọ́n ń tàn ọlọ́wọ́ bá jẹ wọ́n sì ń tàn àwọn olùgbàgbọ́ òdodo jẹ ṣùgbọ́n wọn ò tẹ́ni kankan jẹ́ o bí ìbá sórí ara wọn nítọ́kàn ṣẹlẹ̀ ni pé wọn ò mà wọn ò mọ̀ kórí ara wọn làwọn ń tàn jẹ ọlọ́run sì sọ ń bì pé innal munafiqina yukhadi'una Allaha wa huwa khadi'uhum dájúdájú àwọn munafiki ń tọ́ ọlọ́run ọba jẹ ọlọ́run ọba sì ń tàn wọn náà jẹ kò tàbí ṣùgbọ́n ìpè ẹnìkan kò lè rọ́ ọlọ́run ọba tàn jẹ ó ní yukhadi'un Allah wọ́n ń tan ọlọ́run ọba jẹ níbí ó ní innal munafiqina yukhadi'un Allah dájúdájú àwọn munafiki ń tan ọlọ́run ọba jẹ wallahu subhanahu wa ta'ala la yukhadi' ẹnìkan ò sì lè tan ọlọ́run ọba jẹ kí wọn á ní pé wọ́n tan Ọlọ́run ọba jẹ torí pé ẹni tí wọ́n lè rí tàn jẹ náà lẹni tí wọ́n máa ń tọ́ yẹn pé bó o rí nù mí o rí nù mí bó o rọ́wọ́ mi o rí nù mí bó o rọ́wọ́ mi o rí nù mí irú èyí tí àwọn olóṣèlú máa ń ṣe láyé john nígbà tí wọ́n ń ṣe àwọn ẹgbẹ́ ag action group àti ẹgbẹ́ kejì tí wọ́n máa fúnlẹ̀ máwọn èèyàn tí wọ́n fẹ́ mọrú wo ni wọn ṣe nínú so àwọn tó ń ṣe é jì tó máa wo ló ń ṣe nígbà tágbára bọ́ sí ọwọ́ ẹgbẹ́ kejì wọ́n fi àmì pẹ́gbẹ́ kejì làwọn ń ṣe fi hàn onílù yóò sọ pé bọ rọwọ mi mi ó túmọ̀ sí ọwọ́ lásán tó rí wọn kálí bá rọ́nà lọ ni ṣùgbọ́n nínú tèmi ẹgbẹ́ tí mò ń ṣe náà mo sì wà eléyìí ìwà múnáfìkì ni ẹni tí òun máa ń tọ́pa mọ́ ni wọ́n lè rí tàn jẹ nísìsiyìí tó bá sọ fọlọ́ nígbà tó ń kírun pé ọlọ́run ẹlẹ́dàá wa ló tóbi jù lọ́kàn rẹ ó sì ń wò pé òun kó tóbi jù tá a lọ ń tàjẹ́ síbí ọlọ́run mọ̀ ya'lamu sirra wa akhfa ọlọ́run máa ń tọpamọ́ àti ètúpamọ́ ju ètúpamọ́ lọ. wala taktumanna Allaha ma fi nufusikum liyakhfa wa mahma yuktami Allahu ya'lamu ẹ̀ẹ́dẹ́rú tó lè gbé ní ti ń bẹ nínú ọkàn yín pamọ́ sọ́lọ̀ ẹ tún gbé pamọ́ ju bó ṣe pamọ́ lọ ní ìsìn gbogbo bó ti léwu kẹ́ ẹ gbé pamọ́ tó ọlọ́wọ́n mà náà ni toró ti mà kẹ́ ẹ tún gbé pamọ́ torí ẹ ẹni tí ò mọ ntọ́pamọ́ ńlá lè rí tàjẹ́ ẹ ń bá yẹn tajà nílé iṣẹ́ ìwọ ni wọ́n fi kọ́kọ́rọ́ lé ẹrù sí lọ́wọ́ bàbá olówó ó sì mà wípé ọjà tá a já nígbà tá a já káyìn ẹgbẹ̀rún márùn kátọ́n bisikíìtì la já ẹgbẹ̀rún márùn kátọ́n bisikíìtì ńlá já wọ́n sì wo ìwé ìtajà wọ́n rí i pé nínú ẹgbẹ̀rún márùn ẹgbẹ̀rún kan àbọ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ tà wọ́n wá ń bi wọ́n léèrè níbi tí wọ́n ti ń supply wọn pé ẹ̀sẹ̀ tún ní di supply mọ́ bàbá olówó ní àwọn ò ní di supplies torí pọ́jà wà ní warehouse ìwọ́n tó wá jẹ́ olùmójútó lé ẹrù àti ó ti gbooru ó ti gbé tirẹ́là wá kó three thousand nínú carton biscuit five hundred péré ní kù bàbá yẹn wá ní ẹ jẹ́ kémi náà tiẹ̀ lọ wo warehouse mo ti débẹ̀ tipẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ sírò yìí pé ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ kátọ̀n lọ́yẹ kọ́sẹ́kù ìgbà tí wọ́n dé warehouse wọ́n bá ba pọ́gọ́rùn márùn péré ẹ ká bisikíìtì àbí ìríran ni ṣé kèsè warehouse wa la wa ibẹ̀ náà ni wọ́n bá ní kí wọ́n ka bisikíìtì bisikíìtì bá ní wọ́n rọra ka ń owó ju five hundred lọ kí ló wá ṣẹlẹ̀ lónà máa ń para kpòrò irú ta ló ṣẹlẹ̀ yìí o ta ló fẹ́ kóbó ń wo wọ́n fẹ́ bá tó ń jẹ́ ni o ha èyẹ burú ìkàlẹ̀yàn àṣọ òní ń jẹ́ bẹ́ẹ̀ olèyàn burú òní ìkàlẹ̀yàn sẹ́wọ̀n kí n tan bàbá olówó jẹnu lójijì ló gbéra rẹ̀ lọ́sọ̀ra rẹ̀ mọ́lẹ̀ lẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà pé ah, wọ́n fẹ́ pọ́n ni wọ́n fẹ́ ṣe kíní ẹ̀tàn jẹ́ náà gbogbo ẹ̀ so that bàbá olówó yẹn ò fi ní ròórò òní ròpọ̀ ló ṣe bẹ́ẹ̀ tọba tán yẹn jẹ sí olè tán lọ́wọ́ bá ni ò lè tán lọ́wọ́ bàjẹ́ torí rẹ̀ yín ò lè tán lọ́wọ́ bàjẹ́ nítorí pé ọlọ́wọ́ bá máa ń tọ́pá má akànlẹ̀ máa tán ra wa jẹ nítorí pé àwọ̀ máa ń tọ́pá má ṣùgbọ́n láì màkàn làwọn mùnáfìkì àìnímà ti ń dà wọ́n láàmú àti lílẹ̀ tọpọlọ wọn lẹ yìí máa jẹ́ kí wọ́n máa wò yí pé báwọn ti ṣe ráwọn èèyàn tẹ̀jẹ́ tí gbogbo èèyàn wà wọn ní mùmínì yẹn tó sì jẹ́ pé ìdájọ́ mùmínì ni wọ́n ń lò láwọn lórí láyé yìí gbogbo tí wọ́n fún àwọn mùmíní lẹ́tọ̀ọ́ làwọn náà ń gbà gbogbo àìdá tí wọn kì í fi lọ mùmíní wọn yìí fi lọ àwọn náà ẹ báwọn ti ṣe rí ọ̀nà àbáyọ lọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn orí lọ́dọ̀ ọlọ́run torí bí wọ́n ṣe ń ṣe láàyè ni wọ́n ń ṣe láàyè bẹ́ẹ̀ náà wọ́n ń ṣe lọ́la kéyàmà bẹ́ẹ̀ lè ru àwọn mùnàfẹ́kù wọ̀lú wọ́n rò ìpè ọ̀rọ̀ àwọn pamọ́ tó bá di lọ́la kéyàmà báwọn mùsùlùmí ṣe ń pa àwọn ní mùsùlùmí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọbó pa àwọn ní mùsùlùmí ọlọ́run ó sì fa àwọn sáàlì jẹ́nà ọlọ́run fa àwọn sáàlì jẹ́nà tó kọ́ àwọn dúró dọ́gba láyé àwọn ò fojú ọ̀nà sílẹ̀ eléyìí ni ọ̀rọ̀ àwọn mùnáfìkì báwọn ṣe ń tan ọlọ́run ọba jẹnu lérò wọn bọ́lá bá ti ṣe sọ pé yawma yab'athuhumullahu jami'an fayahlifuna lahu kama yahlifuna lakum. ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون أجاتي الله أبوك بما ديدي gbogbo amunafiki àtẹnudí omunafiki tọ́lọ́ kó kálukú dìde nínú sàárè rẹ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam wọ́n máa wá búra fún ọlọ́run ọba wa wọ́n máa búra fọlọ́run pé báyìí báyìí la ṣe báyìí báyìí la ìwọ ọlọ́run àṣedáadáa ìwọ ọlọ́run àṣìọ́ kama yahlifuna lakum bí wọ́n ṣe máa búra fún yín láyé níbúra ìké wọn wàá rò pé ó sa àwọn láǹfààní ni wa yahsabuna annahum ala shay wọn rò pé àwọn german kankan ni níwájú ọlọ́run ọba àrínú ròdì wọn rò pé báwọn ṣe máa ń tẹ̀yìn jẹ́ tí wọ́n ti pé wàláì fún yín ó sì parí wọn wàá rò pé táwọn bá búra fọlọ́n bẹ́ẹ̀ lórí irọ́ ó ti wọlé wọn rò pé àwọn german kankan ala innahum humul kadhibun ẹtẹtẹ gbọ́ àwọn gan lòpùrọ́ sọ eléyìí túmọ̀ sí wípé tẹ́ ẹ bá tan àwọn èèyàn jẹ ẹ lè rí ọlọ́wọ́n bá tàn jẹ o ọ̀nà táwọn sì lérò pé àwọn ń tan ọlọ́wọ́n bá jẹ nù pé báwọn ṣe rọ́nà àbáyọ láyé àwọn rọ́nà àbáyọ tó bá di lọ́la al-qiyama wa huwa khadi'uhum ọlọ́wọ́n bá náà ń tàn wọ́n á jẹ́ àwọn ń tan ọlọ́run ọba jẹ ọlọ́run ọba náà ń tàn wọ́n á jẹ lọ́dà wò ọ̀sùlán tó máa lẹ́nìkan tàn yẹn jẹ ẹlẹ́tànjẹ ńlágbájá ó túmọ̀ sí pé alágbárí ni ń pèrọ́ fún wọn lódodo ń fi dúdú fi funfun fún wa ó ń fi ó mú wọn lò ọlọ́run ọba yìí sì ṣe ẹni tó ṣe wípé yóò máa fi dúdú pè funfun fún wa ọlọ́run ọba wa bọ́rọ̀ bá ti ṣe rí náà lọ́lọ́run ọba máa sọ ṣé bá ti kà ṣáájú wípé wa man asdaqu minallahi qila tá lọ́rọ̀ rẹ̀ jòdòdò ju tọ́lọ́run ọba lọ kò sí ṣùgbọ́n màá tó ṣe pé ní táwọn mùnáfíkì ṣe òun náà ni alkhida ẹ̀tànjẹ́ àwọn lè rò pé àwọn ń tan lọ́n jẹ kí wọ́n á lò rò pé ọ̀yẹ́ kọ́ lọ́n ṣe fáwọn náà sàn irú ẹ̀tàn jẹun náà lọ́lọ́wọ́n bá ṣe fáwọn náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú i'tiqad ahli sunnati wal jamaa àdìsọ́kàn àwọn tó ń tẹ̀lé sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù nínú mùsùlùmí láti bẹ̀rẹ̀ islam òun náà ni wípé nuthbitu lillahi azza wa jalla min as ما اثبتها لنفسه وننفي عنه ما نفاه عن نفسه والاثبات بلا تمثيل ولا تكييف ولا تشبيه والنفي يكون نفيا يستلزم اثبات كمال الضد ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé súnà onípe gbogbo ń tọ́lọ́mù bá ti fi tó bá fi rinlẹ̀ fúnra rẹ̀ a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọlọ́ إن المنافقين يخادعون الله وهو خادعهم dájúdájú àwọn munafiki ń tọ́ ọlọ́wọ́n bá jẹ ọlọ́wọ́n bá ń tà wọ́n náà jẹ ìwọ ní sọ yìí pé ọlọ́wọ́n bá kì í tàyàn jẹ ìwọ gẹ́gẹ́ bíi tani ọlọ́run tó dá ọ tí wọ́n ń rò pọ̀ fẹ́ fọ̀mù ó ní wọ́n ń tàn jẹ òun náà ń tàn wọ́n jẹ ìwọ aṣọ pé rárá kọ̀tọ́sọ́lọ́ kọmọ pé tíyẹn bá ṣe bẹ́ẹ̀ orí rẹ ti fọ́n ká dànù kò sì gbádùn rárá kul antum a'lamu amillah sẹ́yìn lẹ mọ ọlọ́njọ́ ọlọ́nlọ́ ni àbọ̀ ọlọ́nlọ́ mara rẹ ju ẹlòmíì lọ torí pé ńgbà tí wọ́n bá sọ yìí pé ọlọ́run ọba kìí tà wọn kìí tà yẹn jẹ ìwọ rò pọ̀ fẹ́ fọ ọlọ́run ọba mání torí pé èrò tiẹ̀ nígbà tó ti sọ yìí pé no a lè sọ pé ọlọ́run ṣe ń tó lóun ṣèyún ọ̀fọ́lọ́ ń wéyàn ni nse ló ti kọkọ fọ́lọ́ wéyàn kó tó wá sọ pé kò ṣeé ṣe nítorí pé wọ́n wò pé àwọn nínú àwọn èèyàn ẹni ni wọ́n ọlọ́run ọba yìí sì sọ bá bú ṣé ọlọ́run wá ni ó fi nǹkan ara rẹ̀ ni àbẹ́yàn ló fi nǹkan tì sọ́dọ̀ ara rẹ̀ ṣé bọ́lọ́run ló fi tì ara rẹ̀ kó náà ń wọ́n jẹ ṣé èèyàn lọ ليس كمثله شيء وهو السميع البصير. samiul basir ọlọ́run ọba yìí ó ní kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí òun olùgbọ́ olùrí lòun torí de eléyìí ntọ́lọ́n bá fi rinlẹ̀ fúnra rẹ̀ á fi rinlẹ̀ fọlọ́n torí kó àwòrán lọ́n rí dípò kó sọ pé ntọ́lọ́n sọ yìí kó a lára rẹ̀ ńjọ irọ́ ló lè pa ọ́ a'udhu billah olùsífẹ́ sọ pé parọ́ torí gbà tó bá ti sọ pé ntọ́lọ́wọ́n bá kó ń ṣe ó kò ṣe ó ti parọ́ mọ́lọ́ọ̀nù pọ́lọ̀ ń parọ́ a sì lẹ́nìkan tọ́rọ́ lọ́n rí tọ́wá rí pé ntọ́lọ́hún ní n kò ní táfi pé ńgbà wọn ròyìn rẹ àwọn tí wọ́n rí tí wọ́n sọ fún wa o wọn sọ pé léyìí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kò sí. walam yakun lahu kufuwan ahad kò sí lẹ́nìkan tó dàbí rẹ̀ tá a pè é lágbájá bí rẹ̀ lórí òun ò ntọ́lọ́wọ́n bá bá fi rin lẹ̀ fún rárá rẹ̀ ẹ fi rin lẹ̀ fún. innal munafiqina yukhadi'una Allah dájúdájú àwọn munafiki ntọ́lọ́wọ́n bá jẹ wa huwa khadi'uhum ọlọ́wọ́n bá ń tàn wọn náà jẹ. ẹ ti ma kílẹ̀ tàn jẹ ti àwọn munafiki báwo wá lọ́lọ́run ṣe ń tàn wọn jẹ ọlọ́run tàn wọn jẹ nípa dídẹ tí ń dẹ wọn ọ̀ ń dẹ wọn lẹ́kẹ̀ẹ́ ó fi wọn sílẹ̀ sínú àgbèrè wọn kò jẹ́ wọn fura ó fi wọn sílẹ̀ sínú ṣìnà tí wọ́n ti ṣìnà kò jẹ́ wọn tají ọlọ́run ọba dá wọn dára wọn ó lé wọn jìnnà sódodo kò jẹ́ wọn tagìrì lọ sídìí rẹ̀ kò jẹ́ wọn dédìí rẹ̀ láyé ọ̀ǹdẹ̀ wọn ọ̀ǹdẹ̀ wọn lẹ́kẹ̀ẹ́ lọ́nà tó ṣe é pé ìbàjẹ́ yẹn náà wọ́n ó ṣe kú lérò kórìí dáadáa làwọn wá wọn lè bá wọ́n náà. sọ eléyìí ni. títàn tọ́lọ́wọ́n bá ń tàn wọ́n jẹ náà lọ́wọ́ sọ pé wa yahsabuna annahum ala shay' nínú àyà mi wọ́n fi ọlọ́wọ́n ọba wọ́n máa búra fọlọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa búra fún yín láyé tí wọ́n mọ̀ pé dídẹ lọ́lọ́ ń dẹ wọ́n láyé wọ́n wàá lérò pé àwọn german kankan nígbà táwọn bá ti fi ọlọ́run búra fọlọ́n ọlọ́run fa àwọn ẹlẹ̀ ala innahum humul kadhibun ọlọ́run ní ẹ tẹ́tí àwọn gan ló eléyìí ó le púpọ̀ létè náà ni ó sì jẹ́ pé ọlọ́run dákun ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ nílé ayé ń bí ńlọ́jọ́ tó ọlọ́run kò lè kan nínú ọ̀sẹ̀ tó ń fi ṣètọ́ lọ ìbàjẹ́ náà ní gbogbo wa ní tó ń gbogbo dáadáa ń kàn wọlé tọ̀ ní débi pé dáadáa yìí ọfẹ le máa kó wọn mọ tó wọn fi wọn sí sílẹ̀ ìtumọ̀ sí kọ́lọ̀ fẹ́ràn rẹ̀ o lè jẹ́ pé ọlọ́run ọba ń tàn ọ́ jẹ ni ẹ̀tàn jẹ ni ọlọ́run wà nánu ọmọ gbádùn ọmọ gbádùn títí tí pé mú kan torí kó lè bá a ṣe déédéé tó ti kọ́ọ̀lẹ̀ fún ọ pé náà lọ́wọ́ tó bá mú kí nǹkan yẹn ó yí fẹni tọ́lọ̀ ń bá tún ní lónìí o torí ẹlòmíì àdánwò lọ́sọ̀ di kèfèrí o torí ẹ̀ má lérò pé ńgbà tó rí tí gbogbo ẹ̀ ń dùn tí gbogbo ẹ̀ ń dámárán tí gbogbo ẹ̀ ń bọ́ sí pé fífẹ́ràn lọ́lọ́run fẹ́ràn rẹ o abadan ó lè jẹ́ pọ́lọ́run ọba fi dé ọlẹ́kẹ́ ni torí ẹ̀ ọlọ́run tàn wọ́n náà jẹ ọlọ́run ọba sọ fún wa nínú Suratul Hadid wípé yawma yaqulu al-munafiquna wal-munafiqatu lilladhina amanu nduruna naqtabis min nurikum ẹran ti jọgbìn dà alqiyam nínú táwọn munafiki lọkùnrin àti munafiki lóbìnrin àwọn munafiki lọkùnrin àtàwọn munafiqatu lóbìnrin torí bí mu'minuna ṣe wà bẹ́ẹ̀ ni mu'minatu wà bí káfiruna ṣe wà bẹ́ẹ̀ ni kafiratu wà bí mushrikuna ṣe wà bẹ́ẹ̀ ni mushrikati wà báwa ni munafikuna ó ṣe wà tí ò ní sí munafikot munafikibirin ọlọ́run fún wa nírò nípa ntí ó ṣẹlẹ̀ sáwọn munafiki jọ gbé ní alqiyam ọlọ́run yawma yaqulu munafikuna wal munafikọ́tù lilladhina amanu nzuruna ẹran tí ọjọ́ tí àwọn munafiki lọ́kùnrin àti munafiki lóbìnrin tí wọ́n máa sọ fáwọn olùgbàgbọ́ òdodo ọ̀ǹdọ́rùnà ẹ̀dúró de wá ẹ̀dúró de wá à ń bẹ lẹ́yìn ẹ̀dúró de wá subhanallah naqtabis min nurikum ẹ jẹ́ àmú díẹ̀ nínú mọ́lẹ̀ yìí torí mọ́lẹ̀ la rí kó kún wájú àtẹ̀yìn yìí òkùnkùn làwọn wà múnáfìkì ọmọ sọ bẹ́ẹ̀ lọ́kùnrin àti lóbìnrin fáwọn olùgbàgbọ́ òdodo ṣe bí ẹlẹ́yìn ò lè ṣègbàgbọ́ òdodo láyé qila rji'u wara. ربكم فالتمسوا نورا wọ́n wàá sọ fáwọn mùnáfìkì lọ́kùnrin àti lóbìnrin pé ẹ padà sẹ́yìn ẹ padà sẹ́yìn ẹ̀yin náà lọ mú mọ́lẹ̀ ẹ̀yin àwa ti mú tiwa ká débi tẹ́ ẹ rí wa yìí ẹ̀yin náà padà sẹ́yìn báyìí lẹ́ padà sí lọ mú tiyín ni bíbí sàárè yín lẹ́ padà sí lọ mú tiyín ni. قيل ارجعوا وراءكم فالتمسوا نورا ẹ padà sẹ́yìn ẹ lọ mú malẹ̀ ayé ni wọ́n ti mú malẹ̀ ayé ń bì ló ti mú malẹ̀ ìgbà tí àwọn olùwàgbọ́ òdodo tí wọ́n sọ pé ihdina siratal mustaqim níbo ni wọ́n wà níbo lọ wà ṣé wọ́n náà pẹ̀lú wọn gbà yẹn ṣé bí wọ́n ń pèrún ọ̀dáhùn ó ní ara ah, kí ni ah, ara àwọn tí ò kírun gan tó lówó bẹ́ẹ̀ wa wàá tí ò kírun tí ó wà wa torí pé ilé ayé ọlọ́run a máa tó fẹ́ àtẹni tí kò fẹ́ ṣùgbọ́n ọ̀run ọlọ́run bá kì fẹ́ nìkan àfẹ́ni tó bá fẹ́ ilé ayé ń bì ni wọ́n ti mú màálẹ̀ má lérò yìí pé iná mànàmáná tó tẹ̀ sí yàrá rẹ̀ ní tá a wí bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ kó bíi àìníye sínú lọ kọ́ wa rí bí ọ̀jẹ̀ فضرب بينهم بسور بابه له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ṣebí ẹ ń rí àwọn olùgbàgbọ́ òdodo ni ilẹ̀ mi sọ pé ẹ̀bùn wa nù mẹ́lẹ̀yìn ẹ̀bùn wa nù mẹ́lẹ̀yìn فضرب بينهم بسور ọlọ́run nìkún ó fi ògiri sáàrin wọn wọn ò ní ra àwọn olùgbàgbọ́ òdodo mọ́ kótó dípò alọ́ àlìjáná nù fa torí ẹ̀ ló sì jẹ́ pé múnáfíkì tó bá jẹ́ pé sá fún wọn lọ́ba tó sì tètè tètè lọ rìjẹ́kìtì ìjọmọ ọmọ ẹgbẹ́ wọn ẹgbẹ́ òfò nìyẹn o ẹgbẹ́ òfò nìyẹn o àwọn múnáfíkì nìyẹn o àwọn olórí ibó tí wọ́n sin lọ́n àfikún àwọn èèyàn lè bá rí wọn àwọn olórí ibú tí èsè dáadáa àfi máa mọ̀ pé àwọn èèyàn ò ra wọn àwọn olórí ibú tí kì í sọ dáadáa àfìgbà tó máa mọ̀ pé àwọn èèyàn ò gbọ́ àwọn. ó wà nínú hadith eléyìí tó so wípé alimami Bukhari rahimahullah àti imaamu Muslim wọ́n gbé jáde anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nípa kárìmì àṣírí niyinni àsọgbọ́ niyinni ríà oní àṣírí niyinni asumca oní àsọgbọ́ niyinni ò ń ṣe kó lè bá rí ọkùn yàn ò ń sọ kó lè bá gbọ́ ọkùn yàn gbogbo ẹ̀ ló léwu gbogbo ẹ̀ ló sì pé sára múnáfìkì tẹ̀mí kó àwọn ní tí wọ́n ń ṣe òdenu ojú ayé lásán náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ yìí eléyìí tí jundub ibn abdillah radiyallahu anhumah, tó gbà wá wọ́n lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní man sàmàcà sàmàcà allahu bẹ́ wa man ra'a ra'a allahu bẹ́ man sàmàcà ẹni tó bá jẹ́ pé asọgbọ́ni ló máa ń sọ kí wọ́n lè bá a yín ọlọ́run ọba ó mú àwọn èèyàn máa gbọ́rọ̀ rẹ̀ wọ́n sì máa yìn ṣùgbọ́n subhanallah madha yabqa lahu inda Allah la yabqa lahu shay kí ni ó ṣẹ́kù fún lọ́dọ̀ Ọlọ́run kò sí ní tí ó ṣẹ́kù fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́rọ̀ bá wí ń bí o ṣe ń sọ káwọn yóò lè bá a gbọ́ ni kó lè bá a ṣẹ̀sìn Ọlọ́run àbẹ́ ń sọ kó lè bá a gbọ́ yín kó lè bá a yìn yín tó bá jẹ́ pé torí tọ́lọ́ ló bá ṣe ń sọ ó ń ṣẹ́kù wá sì gbẹ̀san rẹ̀ tó bá di lọ́la al-qiyāmah àmọ́ tó bá yẹ pé kó lè bá a yìn ọ́ ló ń ṣe ń sọ a'udhu billah gbogbo ẹ̀san rẹ látàyé ń bí wala yabqa laka inda rabbina shay kò sí nǹkan kan tí yóò ṣẹ́kù fún ọlọ́dọ̀ ọlọ́run ọba tó bá di jọ́gbìn ní alqiyam ọlọ́run mẹ́jọ àwọn sófo. wọ́n máa ń rọ ọ ẹni tó bá ń sìn ṣe àṣírí ni kí wọ́n lè bá a yín rọ Allahu bẹ́ ọlọ́run gbé hàn wọ́n ò rí wọ́n sì máa yìn. àgbẹ̀mọ̀ náà fi kínú wọ́n ṣe kí wọ́n lè bá a rà wọ́n kó lè bá yìn wọn kí ẹ̀tọ́ ti ń bẹ fẹ́ni tó bá ń ṣe tọ́lọ́run kó lè bá tọ́ sí wọn wọ́n sì ti fún wọn lẹ́tọ̀ọ́ yìí ọlọ́run gbé wọn hàn wọ́n rí wọn wọ́n fún wọn lẹ́tọ̀ọ́ yìí wọ́n sọ wọ́n lè bá gbọ́ wọn wọ́n pè wọ́n mùsùlùmí wọ́n sì ti gbọ́ wọn wọ́n ti pè wọ́n mùsùlùmí madha yabqa lahum 'inda Allah la yabqa lahum 'inda Allah shay la yabqa lahum 'inda Allah shay eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ó tún tẹ̀síwájú ó ní innal munafiqina yukhadi'una Allaha wa huwa khadi'uhum dájúdájú àwọn munafiki ń tọ́ ọlọ́run bá jẹ ọlọ́run bá ń tà wọ́n náà jẹ sẹ́mi pé wúlá ń bẹ lórí munafiki bá sẹ́mi bá sọ fún ẹ ipò ọ̀rẹ́ rẹ̀ ń tàn jẹ ọ̀rẹ́ rẹ̀ ń oníwọléwọ̀de rẹ̀ ni ìwọ ti wá fọkàn lẹ̀ o ti sọ̀rọ̀ alẹ̀ fún gan ọfọkàn tán ọwọ́ padà hàn sí ọ bí wọ́n ṣe sọ pé ń tàn jẹ pé ń tàn jẹ lóòótọ́ kí ló bẹ̀rẹ̀ sí ní ṣe ó bẹ̀rẹ̀ sí ní sọ́ra ó bẹ̀rẹ̀ sí ní bá ṣe tìfura tìfura ò ní sọ́ra alẹ̀ fún ma sọ wọn aṣọ yìí pé tíṣà ti ń kọ́ yín o ó ń tàn jẹ ni o ó ń tàn jẹ pé a ta ló ní gbìyànjú tó ọ̀nà àwọn ọmọ tó wà ní kíláàsì mi kò sẹ́ni tó ní gbìyànjú tó ọ ọlọ́run lọ́mọ ibi tó ọpọlọ ti wọ orí ìtì ẹ̀ yìí ẹnìkan sọ fún pé má sọ̀rọ̀ alẹ́ fọ́gà yẹn ó ń tọ́ ni o ọ̀gá ọ̀gá ọ̀jẹ̀ sí bẹ́ẹ̀ pass mark ọba score twenty four ọsẹ àbí ọsẹ ọsẹ tọ́ba arọ́gà ń sóbò yín <laughs> ẹ mi ọ̀gá kọ ra ba ojú jẹ́ lọ́gbà bòmí kọ́mọ́tún rí ọgbọ́n dojúrú o torí gbogbo ọmọ wá dàrú twenty four tún dá ń báyà ní ọba hundred so tó bá jẹ́ pọ́lọ̀ ní ntàn jẹ ní ntàn jẹ ńkọ́ ẹ mọ̀ ká burú nga ṣùgbọ́n ẹ̀dínmọ̀ ọlọ́run ọba bí ọlọ́run ti ṣe sọ pé òun ń tan àwọn amúnáfìkì jẹ ìjẹ́ rí níbòmíì nínú alukur'an tọ́lọ́run ti sọ pé mọ̀ ń tan àwọn mùsùlùmí jẹ. tọ́lọ̀ ti sọ wípé mò ń tan àwọn mùmínì jẹ tọ́lọ̀ ti sọ pé mò ń tan àwọn ànábì mi jẹ a'udhu billah mò ń tan àwọn màláìka mi jẹ a'udhu billah ò ní rí láéláé ó túmọ̀ sí pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí i lọ́lọ́ ń ṣe fún ẹni tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀tàn jẹ lọ́lọ́ ń ṣe fún torí al-jazā'u min jinsil 'amal ẹ̀san ẹ̀yà asẹ́ náà ni máa jẹ́ iṣẹ́ tí wọ́n tí wọ́n ṣe ni kí wọ́n tan ọlọ́run jẹ kí wọ́n á lẹ̀ san wọn ọlọ́run tàn wọn náà jẹ. ọlọ́run ni wà idha qamu ila salati qamu kusala yura'una an-nas wa la yadhkuruna Allaha illa qalila àṣírí mi lọ́lọ́run tó tú fún wa yìí o nínú àṣírí àwọn múnáfìkì ọlọ́ni wa idha qamu ila salati qamu kusala tó máa dìde dúró pé àwọn fẹ́ kírun wọ́n á máa dìde kírun ní tòròjú tòròjú tòròjú tòròjú ni wọ́n á fi kírun bíi ká dúró lórí irun bíi ẹni tó orun kùn. Kaduro lórí irun bí ẹni tó ti rẹ̀ burúkú tí ń wá ti lọ sinmi kádúró lórí irun ká máa yánwó fà lẹ́ẹ̀mẹ̀wá kádúró lórí irun ká máa fọwọ́ ká máa fi ọwọ́ wa fi họ ìpàkọ́ kádúró lórí irun ká fi sọ́tún ká kọlu ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ wa ká tún fi sósì ká kọlu ẹni tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wa kejì kọ́dà yóò tún fẹ́ máa sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ẹ má bínú ọ̀rẹ́ mi ni lórí irun ìsàdéédé rọ́ọ̀lù yín ọ̀rẹ́ mi ni ẹ wo bàbá lè máa mú kéwu táwọn tí wọ́n á ń ké wọn ò fura man amma qawman falyukhaffif wọn ò rádìí sí i gbogbo ẹni tó wá ṣẹlẹ̀ máa mú fáwọn èèyàn kan kó gbé fúyẹ́ àmọ́ njẹ́ òun á kírun rí tí wọ́n kírun láyé lè máa mú tí lè máa mú ọ̀ka kí ó tó gùn kò sí kọ́dà bí náà àtọ́ iná wọn ké oní súrà tó kúrú jù náà alukurani yóò gbógun náà ni. tí wọ́n bá ti kírun tán ẹ̀rí tí ọ̀yàn wò fà láti fi ọgbẹ́ ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi irun ikùn mùnàfíkún nànú ẹlòmíràn á sáré nù. kí ni kí ló dé ẹrù wo lẹ́sọ̀ láti fi hàn pé àà ó ti gùn jù àà maka òwúrò maka nìkan ti ní wọn máa kírun subhanallah àwọn ẹ̀rí nígbà tó wà lórí irun ó ti rẹ̀ yóò máa gùnfẹ́ ní nígbà tó wà lórí irun belebele yóò máa pé ẹ dákun ẹjẹ́ àmà tètè gbérun kódà gan rírẹ̀ tọ́ rẹ̀ mí lórí irun ara mi tiẹ̀ wá sẹ̀sẹ̀ nàní gba àwọn sálámà munafik munafik àwọn ọ̀daràn ni. وإذا قاموا إلى الصلاة قاموا كسالى wọ́n á jókòó bí àlùwàlá tẹ̀tẹ̀rẹ̀ bàbá wọ́n ti gbérun ó bàbá wọn ti ké súra tán lẹ́yìn fatiha fal imaamu ila rukuci yaqsudu imaamu lọ ruku yọ da fún ọmọdé wọn ni dìde náà ni ọrẹ ra ọrẹ ra raka kínní lọ ọrẹ ra raka kejì lọ ọrẹ ra raka kẹta bàbá ò tí wọ mẹsàlásì wọn fẹẹ ruku ẹlẹ́kẹrin subhanallah ẹ má ti gbórí òkè nìyẹn sẹ́mọ̀tò fà á torí pé àsìkò tí ìmáàmù bá sálámà rákà kan tó ń bá yẹn yóò mọ òkú ti ní ládàá jẹ̀má sòtí lè máàmù bá ti wá sálámà kó tó di pé lè máàmù yíjú sáwọn èèyàn kó tó sọ astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ó ti kíra kà mẹ́ta tọ́ bọ́mọ lọ́wọ́ kíákíá ni lọ́ọ̀kú lọ́ọ̀kú nígbà tá وإذا قاموا إلى الصلاة قاموا كسالى eléyìí jẹ́ ìròyìn àwọn munafiki nígbà tí wọ́n máa ń ṣe ìtọ́ ga jù nínú ẹ̀sìn tá a máa fara ṣe as-sala tí wọ́n máa ń ṣe ẹ̀sìn tó lọ́lá jù nínú ẹ̀sìn tá a ń foríkì ara wa ṣe as-sala tí wọ́n máa ń ṣe ẹ̀sìn tó lóore jù nínú àwọn ẹ̀sìn tá a máa foríkì ara wa ṣe as-sala ǹjẹ́ tí wọ́n bá wá ṣe báyìí nínú as-sala ẹ dákun báwo ni wọ́n ṣe ṣe nínú hajj báwọn ṣe ṣe nínú hajj ẹ̀mọ̀ kó wí lọ́lọ́run pa fún wa yẹn tí mùnàfíkì bá lọ sí hajj láṣẹk láṣẹk tó máa ń ṣe tọwáf tó yẹ kó o gbọ́dọ̀ pààrà lẹ́ẹ̀méje tó bá ṣe pààrà méjì tó bá ṣe déédéé gbà táwọn èèyàn pọ̀ táwọn èèyàn pọ̀ tó yẹ kó o kàn rí pò ń yí ni ọmọ bẹ́sẹ̀ rẹ ní yí ọ ní gbé ọ tó bá fi lè ṣe méjì tó bá fi lè jàjàjáde wọ́n lọ́ọ́ gbà yòókù àwọn mùnàfíkì ni àwọn sẹ́mi kó wé lọ́lọ́run pa fún wa bí eléyìí ló ga nínú ìjọsìn tá à ń fara sí òun ló ga nínú ìjọsìn eléyìí tọ́lọ́run fi pa wá láṣẹ lẹ́yìn at tó bá yẹ kó bí mùnàfíkì ṣe máa ṣe ni báwo ni ó ṣe ṣe hajj tó bá débi tí wọ́n ti ń ṣe sáàyè láàrin Safa àti Marwa ara rẹ̀ ló fi ṣe ó lè rìn dáadáa o wọ́n pe àwọn tí wọ́n ń tì lọ́mọláńkè yìí ń kọ́ ah ìyẹn lè se bẹ́ẹ̀ tó bá rẹ̀ yẹn pé ẹ jẹ́ kémi náà ṣe kọ̀rẹ́ o nítorí tó bá se bẹ́ẹ̀ nu gbogbo ẹ̀ tó bá kí dáadáa gbogbo rákà mẹ́rin ogún ṣẹ́jú tó bá kí dáadáa táàrí rẹ̀ ẹ̀ sáyò láti tó dé ọgbà mẹ́tọ́ bá gbọ́ kò ní kò ní sí wàhálà òun àti rìn kan kẹ̀kẹ́ yìí jẹ́ yóò lọ́rùn ní tipátipá wọ́n débi tí wọ́n ti ń sọ̀kò orí tí àwọn ẹrú ọlọ́run tí wọ́n pọ̀ lọ́bìbà kálukú ń wá bí ó ṣe sóríire kò sí ẹ bá ń gba tèmi ẹ bá ń sọ ìní lè dọ̀hùn ní tó ti mú ọ wá bí ọ lọ sọ nǹkan rẹ ni mùnáfìkì yóò dúró lọ́ọ̀kan ni ó lè dúró bíi mítà mẹ́ẹ̀ẹ́dógún síbi tá a ti sọ̀kò. So kọ́ wa kó gbogbo ẹ̀ pétọ́ ẹni ẹ lọ pín Allahu Akbar ẹ lọ pín ẹ̀wọ̀n káwọn náà fi kí ni ẹ má tó ṣe pé sọ̀láàtì gan bó ló ṣe ṣe ó sì lè sọ kó ṣe déédéé orí ẹlòmíì pé ṣe bọ́lọ̀ ń sọ pé minal jinnati wan nas wọ́n ń bẹ nú èèyàn bẹ torí tẹ́ bá sọ pé kọ́ bá bi tọ́ ẹ kọ́ bá orí ẹ̀ ń tọ́ bá náà bọ́yọ̀ ni. A'udhu billah.

wọn dìde lẹ́ni tó rojú burúkú ń dà láàmú aró ti wúwo aró ti wúwo nítorí pé àwọn amúnáfìkì wọn ò ní èròǹgbà kankan sí irun wọn ò mọ̀ pé wájú ọlọ́run láti lọ dúró àǹfààní tó lọ́n fún mùsùlùmí látàrí pàǹkìrùn kò sí ẹni tó nírú rẹ̀ ní gbogbo àgbáńlá yìí tó bá yẹ kó àrònú débẹ̀ á mọ̀ ìpè ọlá ńlá lọ́lọ́run ṣe fún wa tó ṣe wá mùsùlùmí nínú hadith ètí ìmáàmù Malik àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ní innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah dájúdájú ní gbogbo ìgbà tí olùkírun bá dìde tí ń kírun ìṣe ní ń bọ́ bá ní gbólóhùn jẹ́ẹ́jẹ́ ẹ dákun ọlá lélẹ́ àbí ìsọ ọlá ńlá àti lè bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ láàrin ìwà àtọ́lọ́ kò sí gàgá láàrin ìwà àtọ́lọ́ eléyìí ò sí fáwọn míì ọwọ́ àti wọn adórí irun ọwọ́ adúró tòròjú tòròjú ẹlòmí ó staga ni ó ti ẹsẹ̀ kan wájú ó ti kẹ́yìn tó bá tún ti ya ó tún ti ètò wà lẹ́yìn síwájú yóò fa tiwájú sẹ́yìn bí ó ṣe ṣe nù tá a fi kírun tán yọ ìyá wọn àwọn tó alẹ́gbẹ̀rẹ̀ náà gbà á ó kó ràn wọ́n torí pé ntí ọ̀dá máa tètè ba ntọ́ da jẹ ṣùgbọ́n ntọ́ da kó tó rí ntí ọ̀dá tún ṣe wàhálà ńlá ni munafiki ń kírun kò ní imáni kan nínú ọrùn kò ní bẹ̀rù Ọlọ́run kan nínú ọrùn wọn ò tí ẹ mọtú márùn kírun kọ kí làwọn fẹẹ fi ṣe hadithi wa láti ọ̀dọ̀ abdillah ibn abbas radiyallahu anhuma qaal yukrahu an yaquma ar ila as-salati wa huwa kaslan ibn ni ńta kórira òun náà ní kéèyàn dìde láti kírun tòròjú tòròjú walakin yaqumu ilayha talqal wajh gbogbo gbàtẹ́ bá fẹ́ dìde kírun ẹ máa dìde kírun lẹ́ni tí ojú rẹ̀ túká tí ò fajúro ẹ dìde kírun lẹ́ni tí ìdùnnú kún ojú yín kì pé ká ẹ fajúro bí ẹni wọ́n sópa ẹ dìde kírun lẹ́ni tí inú rẹ̀ ń dùn tí ń wò pé ah àǹfààní ńlá tún dé a tún láǹfààní àti bọ́lá wọn bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àdéhìmọ̀ rọ́gbà ẹ̀dìdẹ́ kírun lẹ́ni tó ṣe é pé àfojúsùn rẹ̀ sí dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba yóò ga wípé gbogbo dáadáa tí n ti tọrọ tẹ́lẹ̀ mo fẹ́ láti rí i pé mo tọrọ rẹ̀ nùrùn yìí kẹ́sì dìde kírun ṣẹ̀dí ìdòlfàrà lẹ́ni tó jẹ́ pé ìdùnnú rẹ̀ ó gbópan yẹsẹ ẹni tí ìbànújẹ́ ó kúnnú rẹ̀ torí kíni fa innahu yunaji Allah ìdí tá a fi ní kó rí bẹ́ẹ̀ ó ní kó fẹ́ bọ́ọ̀lù wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ni àǹfààní ńlá lélẹ́yìí tí ò sí fún kèfèrí wa anna Allaha amama wa inna Allaha amama torí pé dájúdájú ọlọ́run wà wájú rẹ̀ ló sì wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá dúró lórí irun ọlọ́wọ́n bò ní yé kọjú sí yín títí tẹ́ fi wo bòmíì níbẹ̀ sì máa pọ́pọ́lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ tí wọ́n ń bí tí wọ́n máa ń kírun wọ́n mọ̀ wọ́ ni wọ́n mọ̀ wẹ̀gbẹ́ wọ́n mọ̀ wẹ̀gbẹ́ ọ̀tún wọ́n wẹ̀gbẹ́ òsì yóò máa fojú lẹ́yìn ká yóò fojú lẹ́yìn ká máa àti <laughs> ọlọ́run ò ní yé kọjú sí ọ títí tó fi wo bomi tó bá ti wo bomi ọlọ́run ó gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ ẹ wò fò téèyàn sí torí ẹ̀rọ sọ pé àwọn sẹ́lẹ̀fù sọ̀ọ̀lẹ̀ àwọn aṣáájú wa rere tí wọ́n máa ń kírun wọ́n máa gbà pé ọlọ́run wà wájú àwọn àlùjánnà ń bẹ lápò tún àwọn iná sì ń bẹ lápò sí àwọn tó o bá mọ wájú ẹni tó o dúró sí tó o wò bomi èèyàn sí èèyàn lásán dúró wájú ọ̀gá rẹ̀ òun wo bìkan òun wo bìkan ó kó ìfọ́tí fún ọ pé èmi lọ bá sọ̀rọ̀ ló tún wo bomi fọ́kìn èèyàn nufa tòṣùwọ̀n wà wájú ọlọ́run ọba tó dá wọn sọ ayẹkọ máa wo bomi ibi tó forí kàn lọ́ọ́ máa wò ó gbọ́dọ̀ wo ké gan nípa nàbì sallallahu alaihi níbẹ̀rẹ̀ sí islam wọ́n fura pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàbí tó máa ń kírun òkè wọ́n máa wò wọ́n máa wò ké torí pé ọlọ́run ọba wa òkè gbogbo nǹkan ló wà. àfi bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ṣe mà bẹ́ẹ̀ ńlọ́yà wá lẹ́nu ẹranko gan ma bẹ́ẹ̀ ewúrẹ́ lé yín mà bẹ́ẹ̀ tọ́ba fẹ́ mọ̀ pé ewúrẹ́ àtàgùntàn tó wà lé yín mọ̀ pé òkè gbogbo nǹkan lọ́lọ́run wà ẹ fi pa àmọ́ ẹ mọ́ yà ká o tọ́ba kú yín tọ̀ tẹ́bi bá pa ẹranko eléyìí wọ́n ti ṣe deep studies nípa rẹ̀ pa ẹranko gidigidi ìmọ̀ ní òkè ní ẹranko gánu àwa gan kọ́ àwa gan kọ́ àwa alágídí ọmọ èèyàn bọ́dọ̀ bá dàrú bò lẹ́ẹ̀ máa ṣe ẹni tí ń sagídí lójú àwọn èèyàn tó bá kúkúra rẹ̀ nù ọlọ́run o dàkún ọlọ́ ṣàánú mi ọlọ́ kọ̀ọ̀bùrù nígbà tó sì jẹ́ pé lójú àwọn èèyàn ṣe kéne kéne kéne kò sí nǹkan kan mímí kò ní mì bóòlù sì wá mì nù yàrá eléyìí túmọ̀ sí pé gbogbo èèyàn lọ mọ̀ pé òkè lókè òkè gbogbo nǹkan pátákà fà lọ́lọ́run ọba wa wà kí wọn lóde tẹ máa sọ yìí pé ẹ Ọlọ́run ló sì kẹta wa ń bí o ọ̀rọ̀ tí mo fẹ́ bọ sọ Ọlọ́run ló sì kẹta wa ń bí bóò ló sì sì kẹta yín náà ẹ̀yin sọ pé pẹ̀lú ìmọ̀ rẹ̀ ẹlòmíì ńkọ́ ṣé ìmọ̀ Ọlọ́run bẹ pẹ̀lú yín tó fi pẹ́yìn mẹ́ta lẹ́ ń bẹ́ ń bí ẹ dáhùn ó rí wa sórí wa ló fi jẹ́ mẹ́ta wa ṣé kìí ṣe pàápàá rẹ̀ lọ́wọ́ pẹ̀lú wa naam Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó bíi di mẹ́ta. nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísọ ní suratul fatiha yìí ongaani ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddallin subhanakallahumma bihamdik. ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀ntọ́ wa níbi èrè kùsùn. Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul Fatiha yẹn. ongani umul kitab turi gbogbo tí ń bẹ alukurani àlàyé rɛ ní ṣókí ń bẹ nínú fatiha ihdina sirata almustaqim sirata alladhina an'amta alayhim ghayri almaghdubi alayhim wala ad-dallin subhanaka allahumma bihamdi ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk antu ani bi qayyim wọn kọ tírà àwọn alqayyim nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi di mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísọ ní suratul fatiha yẹn òun gan torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيركوس القيم وقتر القيم نقبل الله tí ń سوره الفاتحه مدارج السالكين نقبل الله salikin nípa سوره الفاتحه wọ́n sì kọ tírà yẹn ó jẹ́ bí ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn ongaani ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim. ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك قيم ما قتر القيم نقبل الله تنبه في سورة الفاتحة مدارج السالكين نقبل الله تنبه في سورة الفاتحة ما سقطر عن أجبيدي متى nǹkan tí ń bẹ́ẹ̀ nù ní suratul fatiha yi o yìí ongaani ummul kitab torí gbogbo tí ń bẹ nínú alukurani àlàyé rɛ ní ṣókí ń bẹ nu fatiha eh ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim bɔɔli subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa tó wà níbi èrè kò sùn. Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní Suratul Fatiha yẹn òun Ummul Kitab torí gbogbo tí ń bẹ nù al àlàyé rẹ̀ ní ṣókí ìbẹnu fatiha ihdina sirata almustaqim sirata alladhina an'amta alayhim ghayri almaghdubi alayhim wala ddallin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa bi ilayk antu wa ana bi qayyim wọn kọ tírà àwọn alqayyim. nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọn sì kọtìrà yẹn ọjọ bíi di mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn òun gan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك قيم ما قتر القيم نقبل الله تنبه في سورة الفاتحة مدارج السالكين نقبل الله تنبه في سورة الفاتحة ما سي قتر أجابيدي متى nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísọ ní suratul fatiha yìí ongan ni ummul kitab torí gbogbo tí ń bẹ àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù eh ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddallin subhanakallahumma bihamdik. ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀ntọ́ wa ni bẹ̀rẹ̀ kù. Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi di mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul Fatiha yẹn. ongan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nínú alukurani àlàyé rɛ ní ṣókí ti bẹ nínú fatiha ihdina sɔrɔtɔl mustaqi sɔrɔtɔl ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk antu ani bẹ̀rẹ̀ kùsùn. qayyim. wọn kọ tírà àwọn alqayyim nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madarijus salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn ongaani umul torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيركوس القيم ما القيم nípa القيم tí ń bẹ fún سورة الفاتحة مدارج السالكين salikin nípa ọlá tí سورة الفاتحة wọ́n sì kọ tírà yẹn ó jẹ́ bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn òun gan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim. ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك القيم ما قتر القيم nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọn sì kọtìrà yẹn ọjọ bíi di mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yìí ònkan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rɛ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka tubi. tó wà níbẹ̀ rẹ̀ kò sùn. Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní Suratul Fatiha yẹn òun Ummul Kitab torí gbogbo tí ń bẹ àlàyé rẹ̀ ní ṣókí ìbẹnu fatiha ihdina sirata almustaqim sirata alladhina an'amta alayhim ghayri almaghdubi alayhim wala ad-dallin subhanaka wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk antu wa ana bi qayyim wọn kọ tírà àwọn alqayyim. nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madarijus salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọ́n sì kọ tírà yẹn ó jẹ́ bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn ongaani ummul torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك قيم ما قتر القيم nípa الله tí في سورة الفاتحة مدارج السالكين madariju الله nípa في سورة الفاتحة ما fún suratul fatiha متى nǹkan tí ń nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yìí òun gan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddallin subhanakallahumma bihamdik. ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó wà níbi èrè kùsùn. Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul Fatiha yẹn. ongani umul kitab turi gbogbo tí ń bẹ nínú alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nínú fatiha ihdina siratal mustaqim ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk antu ani bẹ̀rẹ̀ kùsùn. qayyim. wọn kọ tírà àwọn alqayyim nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi di mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn ongaani ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك القيم ما قتر القيم nípa الله تنبه في سوره الفاتحه مدارج السالكين madarij الله تنبه في سوره الفاتحه wọ́n sì kọ tírà yẹn ó jẹ́ bí ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn òun gan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim. ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيركوس قيم ما وقتر القيم نقبل الله تنبه في سورة الفاتحة مدارج السالكين نقبل الله تنبه في سورة الفاتحة ما سقطر أجبي دي متى nǹkan tí ń bẹ́ẹ̀ nù ní suratul fatiha yi yìí gan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nínú alukurani àlàyé rɛ ní ṣókí ń bẹ nu fatiha eh ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. tó wà níbẹ̀ rẹ̀ kò sùn. Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bí ìdí nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní Suratul Fatiha yẹn òun gan ni Ummul Kitab gbogbo tí ń bẹ nù al àlàyé rẹ̀ ní ṣókí ìbẹ̀nu fatiha ihdina sirata al-mustaqim sirata alladhina an'amta alayhim ghayri al-maghdubi alayhim wala ad-dallin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk antu wa ana bi qayyim wọn kọ tírà àwọn al-qayyim. nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọ́n sì kọ tírà yẹn ó jẹ́ bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn ongaani ummul torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك قيم وقتر القيم nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọ́n sì kọ متى nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yìí òun gan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddallin subhanakallahumma wa bihamdik. ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó wà níbi èrè kùsùn. Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul Fatiha yẹn. ònkan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nínú alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nínú fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk antu wa ana bi qayyim. wọn kọ tírà àwọn alqayyim nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi di mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn òun gan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيركوس القيم ما القيم nípa القيم tí ń bẹ في سورة الفاتحة مدارج السالكين salikin nípa ọlá في سورة الفاتحة wọ́n sì kọ tírà yẹn ọjọ́ bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísọ ní suratul fatiha yẹn ongaani ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim. ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا قيم ما وقتر القيم نقبل الله تنبه في سورة الفاتحة مدارج السالكين نقبل الله تنبه في سورة الفاتحة ما سقطر عن أجبيد متى إنك تنبه ń bẹ́ẹ̀ nù ní suratul fatiha yi òn gan ni ummul kitab torí gbogbo tí ń bẹ nú alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nú fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wá níbẹ̀ rẹ̀ kò sùn. Qayyim wọn kọ tírà àwọn Al-Qayyim nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha Madarijus Salikin nípa ọlá tí ń bẹ fún Suratul Fatiha wọn sì kọ tírà yẹn ó bíi ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní Suratul Fatiha yẹn òun gan ni Ummul Kitab torí gbogbo tí nù al àlàyé rẹ̀ ní ṣókí ìbẹnu fatiha ihdina sirata almustaqim sirata alladhina an'amta alayhim ghayri almaghdubi alayhim wala ad-dallin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk antu wa ana bi qayyim wọn kọ tírà àwọn alqayyim. nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọ́n sì kọtìrà yẹn ọjọ́ bíi di mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn ongaani ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí tí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيركوس القيم ما قتر القيم نقبل الله tí في سورة الفاتحة مدارج السالكين نقبل الله nípa في سورة الفاتحة ما fún suratul fatiha wọ́n nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísọ ní suratul fatiha yìí ongaani ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha eh ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddallin subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيركوس قيم ما قتر القيم نقبل الله تنبه في سورة الفاتحة مدارج السالكين نقبل الله تنبه في سورة الفاتحة ما سقطر أجبي دي متى إن كتنبه نورك بقى جاسسون ní suratul fatiha ongani ni kitab torí gbogbo tí ń bẹ alukurani àlàyé rɛ ní ṣókí ń bẹ nínú fatiha ihdina sɔrɔtɔ almustaqim sirata alladhina an'amta alayhim ghayri almaghdubi alayhim wala ddallin subhanaka allahumma bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk antu ani bẹ̀rẹ̀ kùsùn. qayyim. wọn kọ tírà àwọn alqayyim nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún suratul fatiha wọn sì kọ tírà yẹn ó jẹ́ bíi di mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísun ní suratul fatiha yẹn òun gan ni ummul gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك قيم وقتر القيم nípa ọlá tí ń bẹ fún suratul fatiha madariju salikin nípa ọlá tí ń bẹ fún wọ́n sì kọ tírà yẹn ó jẹ́ bí ìdí mẹ́ta nǹkan tí ń bẹ nù rẹ̀ pọ̀ kọjá sísọ ní suratul fatiha yẹn ongaani ummul kitab torí gbogbo tí ń bẹ nù alukurani àlàyé rẹ̀ ní ṣókí ń bẹ nù fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim. ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك رحمه الله تعالى وقتر